a tẹ̀síwájú láti ma túnmà ọ̀rọ̀ olúwọ bá wa tafsirul ƙor'an al-karim níbi aya tí a ti sùn ní jẹta bẹ̀nà láti bẹ̀rẹ̀ bí ibn allahi ta'ala lónìí mọ̀tọ̀rọ̀ gáfàrà pé gẹ́gẹ́ bí àdéhùn pàgó mẹ́rin àbọ̀ náà ni ọ ma jẹ́ inṣá allahu ta'ala ìdíwọ́ kékeré kan lọ fa títò ní ọlọ́run jẹ ká lè máa bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ná láti tuesday tí ń bọ̀ inṣá allahu ta'ala bákaná bọ́fẹ́ bí wọn ní fẹ́ bẹ́ẹ̀ àmọ́ ìwọ wọn ni lọ́rùn wa mú kí àwọn wa àwọn alfa wa honorable grand card kwara state ọlọ́run ní jẹ́ ma padà sí ibú ọlọ́run jẹ́ kí ròyìn ọpọ̀ ẹ̀yìn náà wa ìgbéga gbígbéga lọ́lọ́wọ́ ma fi ṣe fún yí mọ̀ntàwádọ́ alìláhí rọ̀fáà wa idh yarfa'u ibrahim alqawa'ida min albayt wa isma'il rabbana taqabbal minna innaka antas sami'ul alim ibi aya yi ni olon ni ka raye ni won ta si do lori re ni pẹ̀lú yọ̀nda ọlọ́run ayàtọ̀ tẹ̀lé náà in continue àti sàlàyé fún wa tí ń bọ̀ nù ayà yìí ni olúwasọ́tàn annabi ibrahim aléhìsọ́látù wasalam nípa bó ti ṣe ma ilé ọlọ́run tá ń pè ní alkaaba tí ń tún wá ń bẹ̀lọ́n pé ọlọ́run gbáṣẹ́ yìí lọ́wọ́ wa o innaka an ta samiru al'ali adúó lórí pé ká ma ń tábà ma pè ọlọ́run láwọn okọ̀ rẹ̀ torí pé nú ẹ̀sìn lọ́wà kápọ̀ lọ́run ló kọ tí ó pèrè káàsì má pè ló kọ tí ó pèrè ibi náà ni tafsiru tó ní ó ti bẹ̀rẹ̀ kátún pàkíyèsí mẹ́ nínú tí ń sẹlẹ̀ púpọ̀ láwùjọ bẹ́yàn tàwíhìdùl asmá wọ́sífàt nínú ọ̀ràn àmọ́ ọlọ́run lọ́kan ni pé ọlọ́run lóhun jẹ́ báyìí ọlọ́run lóhun jẹ́ a gbọ́dọ̀ pé kọ tí ń jẹun àwáwá pé kọ̀ yẹ kọ́ jẹ́ bẹ́ẹ̀ àwọn kan sọnù lọ́nà bẹ́ẹ̀ gbáà pé àìntọ́lọ́n fẹ́ wí kọ́hun tó fẹ́ lẹ́nu ọmọ ànẹ́bí adama ọ̀rọ̀ tó lẹ́nu lọ òun làwọn àfáà bí wọ́n ti gbọ́ lẹ́nu àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ni amiruha kama ja'at bila kai amiruha kama ja'at bila kai ọlọ́run ní yádù ẹ̀sì mọ̀túnmọ̀ yádù ẹ̀tú yádù na bó ní tọ́lọ́run wá rí bila kai ẹ̀fílẹ̀ fọ́lọ́run ìtúnmọ̀ yádù ni ọwọ́ ọlọ́run sì mọ́ bọ́bá fẹ́ pé kú wà kó dírà kó lò bẹ́ẹ̀

ẹni ọ jáde kó masalasi annabi sallallahu alaihi wasallam torí náà ẹ̀dàkùn kò kéré o láwọn ntọ́lọ ń pa orúkọ ọlọ́run àtàwọn òròyìn ẹ̀ èyí tí mú ní mo fẹ́ pàkíyèsí wá sí gbogbo àwá táà ń jẹ́ ókọ dáadáa ókọ ọlọ́run táà ń jẹ́ abudu ká ma ma bá ti ma pé o àti sọ abudu ìwá insisti pé abudu ni ẹ ma pè mí o ìtumọ̀ rẹ̀ ni pé kọ́dàbọ́lọ́ lóhun ọ̀fẹ́ èmi ó pè bẹ́ẹ̀ wọ́n ní rọ̀ṣídò sínú ọkọ̀ ọlọ́run èyàn wá yarí pé ẹnìkan gbọ́rọ̀ pèmí rọ̀ṣídò abdul rọ̀ṣídì mi ni ẹ mọ́ pèmí àà kọ́dàkùn kọmọ́sẹ̀ lọ́run látara tí ò nílá torí tún ma yíò ní pé ọlọ́run pè rẹ̀ bẹ́ o kò pé o èmi ó pè bẹ́ kò sì tọ́ sí wa inú tí ń jẹ́ta òhèdù lásìmá ìwọ̀sífàájì ẹtún wo kọ dáadáa kíyàn ọmọ wá jẹ́ kí ni abdú alkọ́dìrì àmọ́bẹ̀ bá kó abdul kọ́dìrì mẹ́wàá jọ lónìí tó ń gún ó pè rẹ̀ ní pé abdul abdul kadiri bẹ́ẹ̀ tọ́lọ́run etí jú òdòdó ìyàtọ̀ tó tẹ́ tó sánmà àti ilẹ̀ ní ń láàrin kíni alkọ́dìrú wal kadìrú in tó bá dàrú in kádàrà ní jẹ́ kadìrú ni mo fi náà fi tẹ́yàn ọba mọ́ kẹ́yàn pẹ ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim ẹ dákun ẹ̀sì mẹ́jà tanra wa láwọn ẹ̀tàn kan pé ńgbàtàwò èsì lárúbáwá àwọn èèbó wọ́n tún mùsùlùmí èèbó wọ́n tún kíni wọ́n táhàn wọn se gbá se bọ́lọ̀ bí ẹ bá dé Amẹ́ríkà lónìí tó dé Britain gbogbo olú èèbó àwọn àfáàmẹ́mẹ́ tí wọ́n jọ mọ́ èèbó kódè mí láǹfààní àti kíw pẹ̀lú àwọn mẹ́nu wọn mẹ̀dínà tí wọ́n sì mọ́ tí wọ́n sì ń wí ní táwà lè kàkún pé bóyá peculiarity ti wá pé àà ọmọ yóò lè mọ̀rú yíò pé kò síran tí ò sí láyé bẹ́yàn bá wá gbìyànjú gbìyànjú tọ́tọ́ àwọn rẹ̀ tọ́tọ́ tí ọ̀wá lágbára mọ́ fàtẹ́kù lọ́ha mọ́sítàtọ̀ àtùn ọlọ́run ní bíyàn àmẹ́ẹ̀dàkùn ọmọ yóò báhò ní ò lè pẹ kọ́ ẹ́n dépò tá ma wá pọ́lọ̀ ní àlù àwòbùbìlà ẹ̀dàkùn gbogbo ẹn tí ń bá ń pèyàn lábdùl kádírì àbóhun náà ní abdùl kádírì ní jẹ́ bí ọba mọ̀ láìdá kọmọ̀ òkọ̀dá o torí pé lárúbáwá ni ìyàtọ̀ ń bẹ láàrin kọ́ọ̀fù àti ká eléyè ṣe pé ilé àwọ̀ lọ́lékí kọ́ọ̀kẹ́ ọ̀rọ̀ kọ́ọ̀kẹ́ ẹ̀kọ́ ìtúnmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó mú wá ní ọ̀dá alkadiru alkọ̀ọ̀dìrù bí i bá mọ̀ọ́mọ̀ tó ní kádìrù lọ́lọ́run kódò lè di kèfèrí kíyàn ọpọlọ́run ló kọ tó mú ebú tó mú àbùkù wá tó lè mú yàn kó nú islamu ọlọ́run èso bá táà fẹ́nu àbùkù kan torí náà àpẹẹrẹ mẹ́tọ́nà abdú alkọ̀ọ̀dìrì kò lè mo ní táwọ́ ma wí excuse ìṣẹ̀tọ́ ní táwùlẹ̀ mọ́ gbà láyé òsìlú tí ò sí àwọn náà ń jẹra wọn ń pa ní kọ́dà nù lárúgbáwá bíyàn bá dé mẹ́sàrì lónìí nílẹ̀ mísọ́rọ̀ típíkà ọmọ cairo ọmọ mísọ́rọ̀ nínú èdè wọn bá máa ń sọ̀rọ̀ báyìí tí èsì pé wọ́n fẹ́ kí alkùránì àbí wọ́n fẹ́ pé ó kọ ọlọ́run jim ọmọ mísìrì pé kíni wọ́n kò sí jim nù láàjà wọn wọ́n pé mi ọba pé jim kíni wọ́n pé ra algomhoriya gomohoriyatu misr al'arabiya bí típíkà ọmọ cairo ti bí ó ti pè nù amẹ́ ní rí kó débi alkùránì kọ́ wá ní àwúbìlá ìmìnà ṣètọ́ ni rọ̀gìm ẹgbẹ́ ń gbọ́ kẹrà sheik abdulbasit abdulsamad ẹgbẹ́ ń gbọ́ kẹrà sheik khalil al-husari ìwúlẹ̀ gbọ́ tó wá débi jíìmù ní alkùránì tó wá ní mìnà ṣètọ́ ni rọ̀gìm àwẹ̀ àwọ̀ ọmọ pé àbíkọ̀ sínú táwà máa pé lárúbáwà nù bíyàn bá tún kó ń bẹ́ tọ́lọ̀ na india pakistan àwọn ọmọ bọ́ọ̀dì pé òun ní àwá tó ipé transliteration là ń ká lẹ́bí máa rí tí wọ́n kọ rọ̀zí allahu anu tí wọ́n fi zẹ́ẹ̀dì kọ́ torí pé àwọn ọmọ pé olórin wọn kan bẹ tó gbajúmọ̀ ń jọun kí ni wọ́n máa pè ziyaul haq ni wọ́n bá kọ wọn ni ziyaul kí ló kọ rẹ̀ dọ́yá dọ́yáú alhaq bọ̀dẹ́ bá rí àfá india lónìí àfá pakistani tí ó bá ké kùránì yóò pè bọ́ọ̀dì torùpọ̀ mọ̀pọ̀rù eré kan lè torí pé láàmù ọ̀tọ̀ dọ́ọ̀dì ọ̀tọ̀ méjèèjì ní sí ìbẹ̀nú alkùnrin kẹrì èyàn sí lè wá pé bí ọlọ́run ti ní dọ́ọ̀dì lámùlẹ̀ mí ó pè ọ̀dá o mo ti sọ lẹ́ẹ̀kan ẹni ọlọ́run bá rí pé bí wọ́n ti kọ tó bùn náà àbọ́lẹ́tàn ẹ̀tàn ṣẹ̀tọ́ nínú pé a ń gbàtàwé sí lárúbá ọlọ́nà mọ̀ pé yóò bá làwà èyí tọ́ lágbàrẹ̀ olùwàmọ̀ èyí tọ́ lágbàrẹ̀ ọmọ ẹ̀dàkùn àkíyèsí lélẹ́ yìí o tí ń pọ̀ púpọ̀ mọ́tò lẹ́yìn ẹnìkan kírùn jọ kan ní àbújá mọ́ padà wá sọ fún pé àdúà tó ń se yé pè lọ́nṣẹ́ àdífì annabi àdúrà ní ń ká in wá ń pé allahumma ya mú kalibal kulubi kọfù dáwílẹ̀ kaná thabbit kalibi aláàdì níka thabbit kalibi ala kalibi kíni tó ma yíò ajá mi annabi ní thabbit kalibi extent in tẹ́ fi mọ̀ nú pọ́rọ̀ àríkọ́ báwọn àfáà bá ń pè pè báyìí pè báyìí torí pé dè lárúbáwá is so sensitive bọ́ bá ti yí ara fi kàn bẹ́ nǹkan mí lò ń wí àdúrà ma wá dé pé ń gbà mí ngbèyàn wá ń wí fọ́lọ́run ẹmọ tó máa tẹ̀klib ya mọ́kàlíbà sẹ́mọ tó mẹ́ ìbẹ̀nú alkùránì mọ́kàlàbínà kí lolúwákẹ́ ní mọ́kàlàbínà àwọn ajá ta tírénì ẹni tí ń tírénì ajá ni mọ́kàlíbù

ìlà òsà àmọ́ yóò bá ní mí yóò bá lẹ̀yìn náà yóò bá láàjọ ń sọ kò nira à ń pe kọ́ ń bò mí yíso wá di pé èyí tí ó kó bá wa lọ́dọ̀ ọlọ́run láwà fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀dàkùn èyí tí mọ́rán tínú ya mú kàlíbàlì ló bí tàbí arabic ilẹ̀ yìí ké gbogbo ilé ìwọ̀n ẹ̀tàn ṣètọ́nì níbi mo ti wí o torí alkùránì ọ̀sọ̀kalẹ̀ lórí sí ọ̀nà méjì pé ẹ̀kẹ́ ní ká ẹ̀kẹ́ ní kọ́ ibi ọlọ́run bá ti fẹ́ pé ká yóò lò káàfù ibi ọba ti fẹ́ lò kọ́ọ̀fù yóò lò kíní yóò lò kọ́ pàtàkì jùlọ ètò bá ti ẹ̀wà ní ṣe pẹ̀lú ọkọ̀ ọlọ́run látò nílò ẹ̀dàkùn gbogbo abdulkadiri ọmọdé abdulkadiri mọ̀wọ́n náà má pèyàn bẹ́ẹ̀ mọ́ abdul kọ́ọ̀dẹ̀ wọ́n bá ní kí ló dé pò ti gbọ́ pé tún ma káàdìrú ọ̀dá èyàn gbọ́dọ̀ pọ́lọ̀ ní káàdìrú kọlọ̀nkọ́ mẹ́sà yá fi gbogbo wa o kọlọ̀nkọ́ wá jẹ́ kí a lè gbọ́ kásígbà kọba wúlò fún aláyà àti lálkìyàmọ́ ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك النبي إبراهيم تنكيولوني ربنا وولواواو àwọn méjèèjì ní o torí pé ayà fi yé wa pé yẹ́rùfà ibrahim alkọwàídà min albaiti wa ismail kí ni wọ́n bẹ̀lọ́un ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bẹ̀lọ́un kọ gbàá wọ́n tún wá ní wàjálná mùsùlùmí láka annabi ọlọ́run annabi ọlọ́run wífọ́lọ́run pé ìjálná mùsùlùmí láka torúpọ̀ mọ́ tó ma ti ń jẹ́ mùsùlùmù al'islamu huwa al'istislam huwa al'istislam ìtumọ̀ islamu ganu al'istislamu lè la kò sọ̀rẹ́ndà kọ́dàbọ́ bá bu òkèlè lọ́wọ́ tọ́ fẹ́ ẹmọ̀pẹ́yìn ó ti ma gbádùn rẹ̀ kọ́dàkó tó dé ẹnu wọ́n sọ fún ọ pé à òkèlè tẹ́ mọ̀ fẹ́ bù yí haramu ni kọ́dàbọ́ bá ti dé téèyàn ó sì kọ́mọ̀jì ọkọjá bẹ̀ tí ń jẹ́ pé èyàn juwọ́ ojú kíní ojú ẹsẹ̀ ẹlẹ̀ gbọ́dọ̀ máa wà wá wí eléyìí tí mo wí yìí ọlẹ́rí o ìbẹ̀ nù tàn pé ń jọ tí olúwa sọ pé ọtí mú mú déèwọ̀ láyé àwọn sọ̀hábà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ìbẹ̀ nù tàn bẹ́ẹ̀ pé kọ́dẹ̀ ni aha àbífe tó yẹ ọkọ̀ kẹgbẹ́ sí e rí lọ́gbọ́ ó jùlẹ̀ àtàhà àti gbogbo ẹ̀ tí ó fọ́fọ́ hadithi wá ní pé gbogbo síkàkùl madina gbogbo tajiri belkhomor ọtí wá ń dà ń bẹ̀ bí ìgbà tó jòrọ̀ ẹni tí ó lọ fọ́ ìtọ́ fi sínú kòkó lẹ́sẹ̀kẹsẹ̀ báwọn bá ti gbọ́ yastaslimuna lillah òun lọ fàátà nẹ́bí ibrahim fi ní rabbana waj'alna muslimayn ìdákun èmi àtọ́mà mi ismailu já lè juwọ́ jù sẹ́lẹ̀ fún ọyányá mẹ́jẹ́ àtúnmọ̀ wakọ̀ mọ́kan mẹ́jẹ́ kéṣù ọmọ tàn wá eléyìí ọlọ́run náà ní bínú tó sì mọ̀ pé wọ́n ní ma bínú bẹ́ẹ̀ bá ṣe rú nǹkan bẹ́ẹ̀ wàjáánà musulmi ní ìlàkà àwọn alfa ò ní tẹ̀fsíìrù tún sàlàyé mìí fún wa wọ́n ni kọ́ mọ́ jẹ mọ̀ fún wa pé annabi ọlọ́run tó ń pé ọlọ́run se wá musulmi ìtumọ̀ kanu ìjáánà musulmi ní ìlàkà wọ́n ni ẹ̀rí rẹ̀ ìbẹ̀nu hadita annabuwa muhammad sallallahu ala'uwa annabi annabi sallallahu ala'uwa bá nabi bá dìde lóòrù tí bá ń kírùn àdúà tí mo wílẹ̀ kan ara àdúà tá annabi máa se nù allahumma ya mu kọlibal kulubi thabbit kolbi aladinika e olúwa wọ lọ bá tó yí ọkàn padà bó ti wọ́ dákùnmọ́ yí ọkàn tẹ̀mí kó nú ẹ̀sìn yí o bó ti lè kó lè tó bó ti lè kí wọ́n tàn mẹ́tó allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinika a jẹ́ pé ij'alna muslimayn laka o lè túnmà du'a'u at-tathbit bẹ́yàn bá ti jẹ́ musulmi o lè túnmà serú àdúwà yína bá nábi ti máa se sallallahu alaihi wasallam ìtúnmẹ́ ni laka wa min ذريتنا ومن ذريتنا الذرية àrọmọdọ́mọ àrọmọdọ́mọ wa kẹlẹ̀ inú tún jẹ́ ẹ̀kọ́kọ́ ìta wíńgbò ní a ní gbogbo bí èyàn bá wà tí ò lè jọ mọ́ rẹ̀ orin na bẹ́ ọ̀nà tí ò dáa ni àdúrà tí èyàn bá lè ṣe tí ò lè ṣe fọ́ mẹ́ tí ò dáa ni òun lànẹ́bí Ibrahim ń gbọ́ ọbẹ̀ lọ́n fún rẹ̀ tán ó ní wà mẹ́yìn zurriyati kọ́dà mẹ́jọ ọmọ lórí ọmọ àtàrọ mọ́dọ́mọ́ mi náà in tí mọ́ tọrọ yìí se fáwọn náà gbogbo ìtawà náà bá wà kọ́dà tí wọ́n bá ń pé ọlọ́run ọjọ́ mọ́ jogun rẹ̀ tí wọ́n náà ń derí kodò tó sàmí bẹ́ẹ̀ tí ń se <laughs> ogun tí wọ́n bá fi ń wí fún èèyàn pé a ọlọ́run já wọn mọ́ bárú ẹ̀ lọ́wọ́ yí àbọ́lọ́run jẹ kí kẹfì lé ọmọ lọ́wọ́ tí wọ́n náà sẹ́sẹ̀ wọ́n bí a ìfẹ́ sàmí àbí bí a ń kún ń fi hàn pé bí tí ọ dá lọ́wà ìwọ náà kó ń bẹ́ anábi ismail anábi ibrahim ń gbà tí pa aláṣẹ pé ọkọ̀ kan àbá ó mú ta ní lọ́wọ́ ismail ọmọ rẹ̀ lọ́wọ́ ńgbàtí ó tún bẹ̀lọ́un ọbẹ̀lọ́un fún rẹ̀ ó tún bẹ̀ fún gbogbo àrọmọdá wà mín lóríyàtìná ummatan muslimatan laka mọ́ sọ ní jẹta wípé àwọn àdúrà kan bẹ tọ́lọ́un ọ̀yọ̀ndá èyàn sì gbọ́dọ̀ sí àwọn àdúrà kan bẹ olúwa ọ̀yọ̀ndá musulmi ò sì gbọ́dọ̀ máa sèrú àdúrà bẹ òun ni wọ́n ń pè ní alẹ́ ìtìdáú fìdùn à ìkọjá àlà níbi àdúà kọ́dà nẹ́bí sọ̀sọ́lọ́mìnà hadith tó lẹ́sẹ̀ nílé annabi láwọn kan padà máa bẹ́ o kálkì ya mọ́ tó dé ya tẹ̀dúnà fi dùn ọlọ́nà wọn láwọn ń pè wọ́n sí ń kọjá àlà ń bí àdúà ń kọjá àlà ọlọ́run annabi ibrahim alayhi salatu wasalam ọmọ pọ́lọ̀ ń dáná ó sì dágíní هذه من سنة الله سنة طلن ولن تجد لسنة الله تبديلا kò sí yí padà olúwàlá òun dáná òun dá lìjánà àti fáwọn àwọ lèlẹ́nsíwẹ̀l jẹni ọmọ èèyàn àtàlìjánà òun là nábi ibrahim ń gbà tí ó sàdúà nàbí yìí lọ kò lè sàdúà tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ òun là nábi ibrahim ò fi pé wàjá ná mùsùlùmí ọwá ní wà mín wà mín zurriyati na mín ilé ilẹ̀ àwọn àfáà ń pè ní mín àtàbìdìyà mín àtàbìdìyà mín tí ń túnmà pé apá kan nínú tánwí ni o kèése gbogbo ẹ̀ o toríké mín orísi méjì ni mín a máa jẹ́ tàbìdìyà mín a sì máa jẹ́ kí ni bayaniya tó ipé kò túnmà pé apá kan àmẹ́nu àyà yìí mẹ́n tí ó jáde lẹ́nu annabi ibrahim aléhì sọ́látù wasalam òun ni mẹ́n àtàbàyà ní ti torí pé in bẹ̀nu àrọmọdọ́mà annabi ibrahim jọ wọná tí ò ní gbọ́tọ̀lọ́n sunnatullah annabi ibrahim wà gbọ́dọ̀ máa sàdúwà tọ́mọ̀pọ̀ tako sunna ọlọ́run inú alẹ́tìdá òfin dùn ààyè òun ni pé in tọ́ mọ̀ ọlọ́run èsè ọlọ́run kò sí tí ò lè se kò sí tó lúwọ̀ lè ṣe iná hú aláàkú lè ṣe in kọdí àmọ́ láwọn kankan òun lè ṣe àmúhùn ní ṣe òun lè ṣe àmúhùn ní ṣe gíní bó wọ́n bá ṣe ọ̀nà tó rìn ní bí bá bímọ kọlọ̀ fẹ́yàwó àbí kóbìnrin ọlọ́ ṣe gíní kọlọ̀ lọ́kọ̀ èyàn lọ́kọ̀ òun هذا من الاعتداء في الدعاء ان قجا لا Ọlọ́run o ke se poluwo lè ṣe ó sì ti ṣe rí ke se pé kíni ke se pé kò lè ṣe torí ẹ̀ ló ti ṣe rí gbogbo ọ̀nà téèyàn lè ronú pé èyàn fi lè wáyé Ọlọ́run ti dẹ́dà lọ́nà bẹ́ẹ̀ àwátá wà láyé lónìí Ọlọ́run níbọn ó ti máa dáwà ní àfikọ́kùnrin àtobìnrin ọ pàdé làwó di lọmó tó jáde àmá ìjẹ́ bí ọba sí méjèèjì òun lè dá ní òun lè dá inna mathala isa inda allahi ka mathali adam kọlakọhu min turobin sun makọda lahu kun fayako annabi adama kọ̀sọ́kùnrin kan kọ̀sọ́bìnrin kan ta mú nkan wọn ta papọ̀ tó dé annabi adama olúwa níbi ya ti dá adama ní kíni min turọ yẹpẹ̀ ọ̀nà kejì gẹ́gẹ́ bí alìmọ́ mulbagawi wàlìmọ́ ibn kẹzìrì ti sàlàyé rẹ̀ fún wa pé gbogbo ọ̀nà mẹ́rin tíyàn pọ̀hun lè pé e, èèyàn lè torí ẹ̀ wáyé gbogbo ẹ̀lọ́lọ́n ti se rí àmẹ́yì tí ọ̀bá ní se yóò lòun e, òun ò ní se lè anẹ́bì isa alẹ́ ìsọ́látù wasalam òun jáde látara obìnrin láìsí kíní láìsí contribution ọkùnrin kankan ìyá ńlá wa hawa ọlọ́run mọ́ jáde látara kíní látara ọkùnrin láìsí contribution obìnrin kan gbogbo àwátákù ọkùnrin àtobìnrin ní ọ contribute nkankan tí ó dọ́mọ annabi adama àtọkùnrin àtobìnrin kò tí ẹ̀ sí kankan torí náà èyí wọn ò sí dáútù ń bẹ̀ pé iná lọ́ha alá kulli shay'in qadir àmẹ́yí tí ó bá lóhun èése èyí sàdúwà rẹ̀ ẹ̀dàkùn gbogbo ọ̀nà táwa náà bá fi ń tọrọ ń ta mọ̀ pé àà ọlọ́run èése mkà báyìí ẹmọ́jà tọrọ ẹ̀wù anábi ní kọjá àlà ní sọlọ́lọ́ àrùsẹ́lẹ̀ ìjọta anábi ọ sọ hadithi yìí ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ àbí sọ̀hábé tó gbà wá òun ló rìpọ́tù sẹ̀lẹ̀ yìí ọwà nú lé ọwà o bóhun bá wá wà jẹ́nà tọ́ bá fi ń sálì jẹ́nà iye irú ilé báyìí ni ọkọ́ fún un bẹ́ẹ̀ kọga tó wọn báyìí kọfẹ̀ tó ìwọ̀n báyìí bẹ́yàn ọba gbàbẹ̀ wọlé kọ gba báyìí bẹ́yàn ọba jáde kọ nírú yàrá báyìí ọwá kémọ̀ yá sọ́dakọ̀ rọ̀súlù sọ́lọ̀lọ́ sayakuna fi ummati man ya'taduna fi du'a àwọn kan padà ma kọjá lambi àdúwà olóríwọ ọmọ mi sálìlọ́hàl janna bí ọlọ́run kó fún ọlálì janna ó ti tó àmá ẹnkọ́kọ́ lè pẹ̀tẹ́sì fún ọlálì janna gborí ìtawà náà ma ṣe lónìí ọlọ́mọsá kọlẹ̀ alájá kìníkan fún yí lálì janna kọ̀dá o nínú tí mo tún rántí tó jẹ́ alẹ̀ àti dáa fi dùn á wà lè máa rò pé àkàn sọ lẹ́nu ni kọ̀dá kọ́dà wọ́n ń se wá sí lónìí àwọn bàbá wa igbọ́ ọdún ọdún kan ni mélòó ní kóhun nìkan lóò anẹ́bìsọ̀ sọ́lá ti ní ẹni ọlọ́run bá kán bùn díẹ̀ díẹ̀ sí ni wọ́n ma tayọ 70 inú àlúmà tó hadithun sọ́hí mẹ́lòlá anẹ́bì náà gbé sọ́lọ́lọ́ àrùsọ́lọ́ 63 years a ma wá sàdúwà fẹ́ nìkan pé igba àwọn bàbá wa olùwò sì fẹ́ ká kọjá àlà nípa kíni nípa àbẹ̀lọ́un bilmuna sábà ọlọ́run máa fàwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí ò ní tán tí ò ní tán lórí ilẹ̀ fún wa alfáwa sheikuna muhammad Ayub tí wọ́n ṣaláìsí láìpẹ́ yìí ẹni tí ọmọ wọn ti gbọ́ kẹra àkùrá ni wọn náà àwọn tọ́lọ́ ń bùn lẹ́bùn káka alkùrá òun ni sheik muhammad ayub nínú àwọn tí wọ́n bá ipẹ́ wọ́n bẹ láyé nínú àwọn tí wọ́n ma kírùn ní masalasi annabi sallallahu fún asámú ni wọ́n wà ẹni ọba ti gbọ́kẹ̀rá àwọn rí nínú àwọn tọ́lọ̀un fi rọ̀ lọ́rùn púpọ̀ òun ni sheik muhammad ayub rahimahullahu ta'ala àwẹ́ ń bọ̀ náà ni wọ́n ṣaláìsí inú àwọn tó gbogbo yíò náà tó ń wà sí fẹ́ èèyàn o bí tó ń kálukú náà pọ́lọ́mbà ti kọ́ kò ní lé sáàtán wà láyé stáàkìrún ò ní pẹ́ ò ní kọjẹ́ ò sì ní lọ kó tó tó gbà pọ́lọ́nkọ́ mọ́sá fún wa ń sẹ́ rí sí o tí mo fi rántí eléyìí nígbà tí mo dákọ dórí annabuwa muhammadu sallallahu alaihi wasallam àwọn ẹni ọlọ́run gbogbo nǹkan làwọn ni wọ́n máa fàlà sábẹ́ rẹ̀ ẹni wá ní allahu akbar láìpẹ́ yìí òun mú invitation card kan wá fún sheikh Muhammad ayub pé àwọn fẹ́ kẹ wá se lecture kan nílùú kan tí è se saudi madina wọ́n gbé pé yóò ní di kí wọ́n travel out to saudi ó ní sheikh wá ń sọ àwọn rọ̀pọ̀rọ̀ àwàdà ni sheikh mohamed ayub wá ń sọ fún pé àà ah, ó tó gẹ <laughs> ibi táwọn dé lónìí ànábí ọ̀dàgbàjù àwọn dọmọ 63 years lónìí

bọ̀tà wọ́n tètè pè lákáyà ara wọn pé à ah, èmì náà ti dàgbà o pé èyàn mọ́ pẹ̀pẹ́ àkálẹ̀ o pé ànábí ò ju ọdún iná lọ sọ́lọ́lọ́ àwọn náà ti di 63 lónìí táwọn sọ̀rọ̀ 63 wọn náà wọ́n sì kú kọ́dàkọ̀ ẹnkọ̀pẹ́ sígbà yẹn tẹ́ni ewí bí ọ̀rọ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹgbẹ̀lẹ̀ iná ẹ̀dàkùn ẹjá wa náà ma ká ma lọ́nà tá ma fi tara wa jí pàtàkì jùlọ láyé má dà táwà ń lé kìí materialism mọ́fẹ́dà mọ́fẹ́dà ìmá jẹ́yàn gbàgbé alìkìyàmà ni o tí ó fi wá jábáyàn lógigi kọlọ̀nkọ́ sọ́yàn bẹ́ èyàn ní ni hadithu anas malik radiyallahu anhu anas ni ẹnìkan wọlé wá bí ànẹ́bí ń bèèrè ọ̀tọ̀ ní tó bí ànẹ́bí ọ̀tọ̀ ní tànẹ́bí fi dá lóhun sallallahu alaihi wasallam kí lọ wá bí ànẹ́bí ya rasulallah mata sáà ya rasulallah mata asa ìbéèrè nù pé àwọn jòkó lọ́dọ̀ ànẹ́bí tá ànẹ́bí ń kọ́ àwọn kí ní sallallahu alaihi wasallam òun sì wọlé dé òun ní béèrè kí ni béèrè rẹ mata sáà wà ànẹ́bí gbogbo alkiyama alkiyama tẹ́ ti ń wí ń jò lókù kí lànẹ́bí fi dá lóhun sallallahu alaihi anábi ni máa dá àdádítàláha ìbéèrè ó fi dáhùn ìbéèrè mọ́ta sáà máa dá àdádítàláha kí lọ pa léṣe fún bí ọ bá yá lọ́la ìntà anábi ń wí ni pé kọ̀kan yóò yá ní ẹgbẹ̀rún ọdún yóò yá lọ́la èyí wọn kan wọ́sá ti múra kalẹ̀ máa dá àdádítàláha àwọn alfa ma fa hikima yọ nù hadith yẹn wípé gbogbo ẹn tó bá jòkó ń jòkó pé yàn kọ́ yàn kéwú àbá ń se fatiwa ìgbà mẹ́ ń bẹ kìí sí gbogbo tí wọ́n bá bí ọ náà lọ ma wí kìí sí gbogbo táwọn bá ní àwọn fẹ́ kọ́ sọ nǹkan báyìí ẹlòmí ti sọ di bí ìgbà tí wọ́n ti ọ̀rọ̀ bọ̀ lẹ́nu pé ẹ̀bá ti wí nǹkan báyìí wọ́n dá fírì ni àwọn alfáà kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé èyí dá fírì o ìgbà mí ń bẹ wọn ó bèèrè wọ́wá lọ ámọ́ tó wúlò fún wọn èyí tó wúlò fún wọn ni ó wí wọ́n lẹ́rí ẹni ah, mọ́ta sáà mọ́ta ló bèèrè wẹ́n ìgbò sẹ́mọ̀ kí bí a bá bèèrè wẹ́nì inú oṣooṣù àbí ọdún àbí ọjọ́ anábí ọ̀lọ́n gbogbo obìnrin maliki lọ́gbà hadithi náà rọ́bí allahu ta'ala tọ́ torí náà wà mín zurriyatina annabi ibrahim alayhi salatu wasalam ọsàdúwà ní bámu bọ́lọ̀ntí yọ̀nda pé nínú nínú àwọn àrọmọdọ́mọ mínà dákùn jẹ́ musulmi ọwà nù wọn o in pé gbogbo wọn torí ń se pé gbogbo wọn alìjẹ́ wàmín dòrìyàtìna ummatan muslimatan laka bí mo ti bẹ̀lọ́ ń kémi àti ismail lọ jẹ́ musulmi yìí káwọn náà jẹ́ kíni musulmi ìyẹn ni pé mustaslimuna káwọn náà lè ju ọwọ́ ju ẹsẹ̀ wọn lẹ̀ fọ́lọ́hun tí ń náà ẹ̀bà wọnú ẹ̀ ọ̀là inú ìsìláàmù yìí káàfàtà gbogbo ara ní o èyàn gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kan sínú ìsìláàmù kẹsẹ̀ kan wà ń ta àbí kórí ọ wà ń sá inú ìsìláàmù kẹsẹ̀ ọ wà ń ta ẹ̀yìn náà máa ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọwọ́ kan nǹkan míì èyí tí a ń pè ní torí yọ bá jẹ́bẹ́ olúwọ̀ ní pé eh, eh, innal munafikina fi darkil asfali minan nar àwọn manafiki ni wọ́n wà ń bí ọ lọlẹ̀ gúnnú náà olúwakọ́ sọ wá ń bẹ̀ o wà mí ń dúrú yá ti wa arina manasikana adúwà mí tunu inú adúwà nabi ibrahim alaihi salatu wasalam kílàdọ́ ẹlẹ́ẹ̀kẹta arina manasikana ìtumọ̀ arina fi hàn wá járí já dáma arina manasikana e olùwádàkùn já dáma o manasikana ọ̀nà tá gbásìn ọ mẹ́jọ dàrú àdúwà gidi ni arina manasikana ọ̀nà tá gbásìn ọ tí ọ tí ọlọ́run olùwádàkùn fi hàn wá mọ́jẹ́ ọ dàrú bó ti dàrú lónìí pẹ̀pẹ́ ní bẹ̀ẹ̀bẹ̀ bá wo bí wọ́n ti ń se islamu masalasi kan kọjọ́ ti bí wọ́n ti ń se masalasi mi ní 500 meters síra wọn tìlú kan ọjọ́ ti mí ìmọ́ lónìí kọ́dà lágbó olé kan náà orísìírísìí ẹ̀sìn kọ́dà àwọn kan náà mọ̀ pé a ah, sínú eh, eh, ẹ̀sìn ti yínú àbí gbogbo wa sì ń pera wa ní mùsùlùmí bẹ́ẹ̀ àfi bá bàtàrà wa lókò o islamu ò pé méjì o ọ̀kan náà ni irú islamu ta nẹ́bí se sallallahu alaihi wasallam èyí tá bubakar siddiqu se èyí tí umaru se èyí tí uthmanu se èyí tí aliyu se irú ẹ̀lẹ̀mẹ́ àti wọ náà gbọdọ̀ se àfi tọ́ bá ẹ pé bí táwọn àmẹ́dàkùn mẹ́jà àtànra wa o àrínà mọ̀násíkà náà àdúwà ńláńlá ni ọlọ́mọ́jẹ ọ̀dàrú torí wà láyọ̀ ọ̀dàrú mẹ́lòmí lójú ni ọmọ́mọ́ ọ̀dàrú mọ́ lójú ni òun làwọn àfáàfí ma pé sẹ́kùlùsára bí mún tẹ̀mí ọ̀rọ̀hímahùlọ́hù tààdà àwọn kan sí ọ̀rọ̀ ibùnú tẹ́mí àgbọ́ kọ̀rọ̀rùn kẹ́ yíó ń bí dí àkótúbá àwọn kan wá gbọ́yé ń gba pé ní àà ah, sí bídí àní ṣe kò lè túbá yọ́wọ̀ náà ní ibi tí ibùn tẹ́mì àwí kọ̀wọ̀ in tí ibùn tẹ́mì à ń wí ni pé torí pé ni tí ń se bídí àórùpọ̀ náà lìjánná lòun tọ̀ ní ìwọ́ wá tó ń sọ fún pé lọ túbá <laughs> yọ́ mọ̀nà sí pé eh, ọlọ́ndàkùn mọ́jọ dàrú ọláyàdọ́ pàtàkì ni kò sí ẹni tó wà lójú ọ̀nà kan tí ń pòun fi ń sin lọ́hun àyàfi kó bìlíbù pé ìtòhun ìlànà ni ọ́dà bí àwọn àgbàlagbà lẹ́ yóòbá ni wọ́n ní jọ tí ẹni tí ń sí èrè ìjọ tó bá mọ̀ pé wèrè lòun ààrẹ ìyanu òun náà mọ̀ pé tí ń lọ pé táníwèrè wèrè kọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìrìn ọ̀nà jahannama orùpọ̀nà aljanna ni òun ló fi se pàtàkì kẹ́yìn ọmọ belon pé àríná manásíkàná olúwadákun jọ hàn járí manásíkàná ọ̀nà tàgbà sìn ọ́ tàbí ní ma rùpá ń sìn ọ́ àní ma rùpá ń sẹ́sìn tá ń sẹ́sìn kọlọ̀nkọ́ àríná manásíkàná bẹ́yàn bá wá ń sàdúà yìí àfikóhun náà wá síṣẹ́ tọ̀ bẹ́yàn bá ń sàdúà àríná mànásíkàná àfikóhun náà wá sí kíni kò síṣẹ́ tọ̀ torí pé yọ padà wá mọ̀rọ̀ pé náà yàtọ̀ tẹ̀lé yìí ni annabi ibrahim ojú ó yé wa pé ẹ̀sìn kíyàn tó mọ̀ yọ kọ̀ tẹ̀lé níbi tó ti ń pé wáyùn àdímọ̀ wá yóò ma ṣe gíní yóò ma kọ wọn dákun ọlọ́run rẹ̀ ní tí ó máa kọ wọn kìí fò mọ́yàn èyí lálà lójú oorun kọ mọ gbogbo ìdájú ẹ̀sìn àfikẹ́yìn ó ṣe gíní àfikẹ́yìn ọkọ̀ ẹ̀dàkùn ìbò lọ́lọ́run ní á kírù rún báyé o ẹ̀dàkùn wọn ní ká yẹrù náà fílà báyé o ẹ̀dàkùn wọn ní ká gbàrú àwẹ̀ báyìí o sànẹ́bì gbàrú ẹ̀ sọ̀lọ̀lọ́hù àríhù àbíkẹ́yàn ọkọ̀ o torí náà bẹ́yàn bá ń sàdúwà àríná mànásíkàná kẹ́yàn máa siṣẹ́ àríná mànásíkàná wọ́n náà wádìí ibi wọn bá tí wọ́n ń sàlàyé ọ̀nà ń fún ọ ibi tádù ààrí náà ti wá wúlò ní pé bí ṣe tọ́ ni bá tún wá fẹ́ máa dárú mọ́ lójú kò ní ráyé ẹ̀sẹ̀ rí ọmọ lè ńlẹ̀ lórí súnà nẹ́gbà mohamed sọ́sọ́ àà sílẹ̀ yìí <laughs> mo ti a nábi ibrahim wí àrí ìsọ́látọ̀ sọ́lámù yìí ngbàtà nẹ́bí ibrahim bá lè ẹ̀dàkùn ẹjá ronú sí ànẹ́bí ọlọ́run tọ́ bá lè wò sùn kọ́ sẹ̀sẹ̀ máa bí ọlọ́run pé dákùn sọ fún wa fi hàn wá o bó o lọ fẹ́ kí a sìn ọ́ ẹ̀dàkùn ọtọ́rítì wo lè mẹ́ àbíwọ́ ní kí n fi máa hàn ìbáadá manufacture ìbáadá ẹ̀sìn ẹlòmí ń pe àwọn èèyàn sí náfìlà lónìí Ah, inú àwẹ̀ láwà yìí olúwẹ̀ ti jú òdòdó in ti ń tánlẹ̀ àmọ́kẹ̀ tántan yányá agùnrà mọ́sálásí tí ó mọ̀ pé láka méjìlá sálámà mẹ́fà kúlúwà láwù mẹ́wàá ǹhun ni o kò sínú ẹ̀rí kan gbogbo gbé sí ayé annabuwa muhammadu sallallahu alaihi wasallam pàdàbí wá jòkó kalẹ̀ wọ́n gbé lóru òní o náfílà ti ẹ̀yí lóru ọlá o náfílà ìta nẹ́bí wí ni pé sọ̀látù lẹ́ilẹ̀ mathna mathna sámàkín ráka méjì ọ̀sálámà ẹlòmí ọwà ní àníyàn dáadáa náà wọ́n sì fi gbé kalẹ̀ káwọn èèyàn fi máa ibi tó burú sí náà nù tọba ipá níyàn nìkan òun lèyàn fi sẹ́sìn ni ẹ̀sìn ó pè gbà torípé mi ó láníyàn mẹ́dá ẹgbà wọ́n náà pa ní ẹ̀tì ẹ̀ náà dá ẹgbà òun náà pa ní ẹ̀ tòun náà dá tòun náà ní torí ẹ̀ ló fi lé ní mẹ́jẹ̀mú kéje fi gbọ́dọ̀ tẹ̀lé mùtàbáàtú àrọ̀sù sallọ́lá àmọ́kùn náà gbọ́ ìlọ̀ tí àwọn onímẹ́mà ń kì wá àníyàn nìkan ọ̀ràn àfikẹ́yìn ó bèèrè pé ẹni ọlọ́run fẹ́sìn rán bóò ló se tí ẹ̀ sallallahu alayhi wasallam ó sì má kọjá ibi ó gbé ka torí náà ẹ̀dàkùn ìta nẹ́bí ibrahim ọba fi lè ní ọfọ́rítì pé ah, ẹjẹ́ ń dá yín láwẹ̀ẹ́

torí bí yàn bá sìn lọ́nà tí ọ̀ tí ọlọ́run lọ́rùn wọ́n ká báyìí wọ́n lẹ́mọ ni o ta ló wíbẹ́ annabi ni o sallallahu níbo ló ti wí inú hadithi hadithun sọ̀hẹ́ ẹni ọba ahùn kankan náà tẹ́mẹ̀ gbé wáyé o tí ó sínú ẹ̀ níbòmí ọjọ́ wà kílára ó ní lẹ́ìsàn àlẹ́yìí àmúrúnà tí ọ gbọ́ pa pàṣẹ bẹ́ẹ̀ ọgbọ́ pé a ní ẹsẹ́ bẹ́ẹ̀ ọ̀húwà rọ̀dùn wọ́n lẹ mọ́ padà ní o kọ̀ gbé wọ́bì kan o kọlùnkọ́ mọ́ mo gbọ́ lẹ́nu inú àwọn àgbàfà wà nílẹ̀ yóòbá tí wọ́n ti ṣaláìsí ọlọ́nkọ́ mọ́sà kẹwọn sheik mọ̀tọ́bọ̀ ní bàdàn níjọ tí wọ́n ń sàlàyé ọ̀rọ̀ kan wípé à ẹ mọ́ sí àwọn gbọ́ in tí wọ́n wá wí fún yíò báhùn káwọn wí ni pé bẹ́yàn bá kírun ọyàn náà ìrántí mọ́ bóyẹ́ gbẹ̀rún àbọ́gọ́rùn bàbá péjọ náà àmá dádàdù tó pọ̀ ní inú méjèèjì òun ni wọ́n wí wọ́n wá sọ fún pé kíbílà ní o ibi tẹ́yàn mọ́ kọjú sí kẹrùn ní ọwá ní a ìbíbà náà lákí sí lánàá ibi tó wọ́n kọjú sí tòun ní bàbá wá ń bi àwọn tí ń takò wọ́n pé gbogbo nǹkan náà ló ń pé kọ̀dá kọ̀dá ẹ̀dàkùn sọ́lọ́wọ́n ọgbà àwọn ẹni kò ní gbà kọ̀dá táwọn ń wí ni pé ọlọ́run ọ̀rán nẹ́bì báwọn sallallahu alaihi wasallam ọ̀rọ̀ fìdáwù ni wọ́n sọ ń jọ náà torí náà àwọn bàbá tí wọ́n lè kókó máwọn èèyàn lórí pé a ma wá dáná a wà sọ òkú musulmi di ayẹyẹ ní sheik murtado rahimahullahu ta'ala nígbàtá àwọn tí wọ́n níbi tọ́lọ̀ ní kẹyàn ọkọ̀jú sí ní tọ́wà kẹyìn síbẹ̀ kọ́dà bọ́ bá kẹgbẹ̀rún àbọ́gọ́rùn sọ́lọ̀wọ́n ọgbà ẹ̀rákùn sí kò sí wàhálà bẹ́yàn bá sì kí méjì tọ́kọjú síbi tọ́lọ̀ ní ọkọ̀ sí ọgbà bọ́ bá pé ìjíwọ̀ ń rò nígbà dúrú bá ti ṣe tó yìí ọyẹ̀kọ́lọ̀wọ̀n ọgbà ọlọ́gọ́rùn tó kẹyìn sí kíbílà ẹni ó kí ọgọ́rùn ráká tó kọkíní tọ́kọ̀ ẹ̀yìn sí kíbílà ọyẹ̀kọ́lọ̀wọ̀n ó wò sí <laughs> ya adúrú wàhálà yìí kò ní wo torí ẹ̀ ló fi ránwà nẹ́bí ọlọ́run bọ́bá ipé yọ́ gbàgbàrọ gbùdú pé bó ti lè wó sí kò ní ìdíkọ́ rán wọn pé ẹwà sọ fún wọn pé báyìí mọ̀fẹ́ àmúgbà tó lówá ti lè rán wọn ohun à ní ọtọ́rìtì kankan àti kọjá iṣẹ́ táwọn ọlọ́run bá muhammad sallallahu alaihi wasallam náà sí ọlọ́ndàkùn má jẹ́ ọ̀dàrú mọ́ mi lójú yọ́ hàn sí mi jẹ́ ń rí ọ̀nà tí ń gbà sí ọtí ọtí ọlọ́run bẹ́yàn bá wá ń sàdúrà yìí kóhun náà máa sí gíní kọ máa síṣẹ́ tọ̀ ọ̀ ní ní ìtọ́mà wọ̀túbà alẹ́yìnà annabi ibrahim ní pé kọ́lọ́run ó forí jìn kó túkọ́hun túbá àwọn túbá ọlọ́run dákùn gba tó túbá mi ò annabi ọlọ́run níbi tí a jọra wa lójú dé lónìí kọ́lọ́run kọ́ mọ́sà àsàmọ̀nà wa ẹnìkan tí mo sì trust yẹ òun ló rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ pé àwọn wa ń bì kan àwọn wá sàdúwà fọ́kanú àwọn bàbá wa táwa náà gbà pé bàbá wa alfa wa ni wọ́n àmọ́ wọ́n ti lọ bọ́lọ̀un òun wá ní ọlọ́nkọ́ mọ́sà àforí àwọn bàbá ọba pé ẹlòmí ọ̀tí ẹ̀ màdúwà sí tí irú àwọn bàbá láìsẹ̀ mọ́ pé kọ́lọ̀n ò forí gín annabi ibrahim ń pé wà túb àlẹ́yìnà èyí ò nẹ̀kan kọ́ annabi wa ọ̀gá wa ọ̀gá ilé àti wọ́ sọ́lọ̀ anábi ní níjọjọjúmọ́ yí máa ju 100 times Lo tí ń sáàmà pọ̀ ọlọ́n forí jẹ́mẹ́ mohammadun sallallahu alaihi wasallam èyí tó tún jọ bẹ́ẹ̀ náà ọgbọ́ lẹ́nu ṣékò wa ṣékà mẹ́rin ibrahim rahimahullahu ta'ala bàbá madina ó ti èyí ń sọjú mi bíbàbẹ̀ tí fi nkankan àwọn èfí mara na bá rí mọ́nkárù wọ́n sẹ nkárù rẹ̀ wọ́n wà lóde kan wà alfa pọ̀ wọ́n fún ọpàlọ́nkàlùkù sọ lọ́rọ̀ ẹ̀lẹ́ jẹ́ ọsọ ẹnìkan wá ń sọ̀rọ̀ ọ jẹ́ pé kèé ṣe gan ni ọlọ́rọ̀ bàbá rẹ̀ ló ní ọ̀rọ̀ wọ́n wá pọ̀n lé pé àyè bàbá náà nì ẹmà àwọn ọmọ kí ó tí ma kó tó bá fẹ́ kọjá àlà ọfà kí wá ìnàmọ́ ana abúdùlọ́hìí wa rasuluhu ulu abdullahi wa rasuluhu wa wa wa wa ẹ̀rù ọlọ́n ni mi ó sì rán mi ń sẹ́ tí kò pè mínú o anẹ́bí ma wíbẹ̀ o pẹ̀kẹ̀ burú alẹ́rẹ́ ọmọ kéwú tí ó pé ní kèése pọ́ fẹ́ràn wa náà pẹ́yà nkankan tó fẹ́ gbà bí nkan ní ẹnu rẹ̀ ọmọ wá kẹyàn tètè pé àádákùn ah, mọ́kù bá mi lọ́dọ̀ ọlọ́run irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ń àwọn kan ti hun orin kalẹ̀ káfọ́ ti ẹ̀ tó wí kálímà kan wọ́n á kọ́kọ́ falẹ̀ yá lọ wọ́n wá ń kí àwọn bàbá bàbá tí ó jẹ́ bàbá ẹni tí wọ́n ní kọ sọ̀rọ̀ yìí wọ́n kí wọ́n mẹ́sàn ẹ̀yìnlẹ̀ yọ wá kó nókùnkùn ẹ̀yìnlẹ̀ tí ń jẹ́ pé èyàn yóò yàn nú òkùnkùn náà àmẹ́wò bí tí ṣe wà lọ́njọ́ náà rahimahullahu ta'ala kọmọ sáàbá tó kọ bá sàlékùn kẹ fún wa ẹ̀wọ́n gbìyànjú fún wa púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ káìzù súnnà lùyì rahimahullahu ta'ala bàbá bá jáde wọ́n ní kan dákùn wọ́n fáwọn microphone gbogbo tẹ́ ń wí látàárọ̀ yìí àwọn dẹ̀tí dẹ̀tí dẹ̀tí ọlọ́wọ́ kẹ gbogbo ìtẹ́ kàtílẹ̀ kún kọ̀sídá ọlọ́run ọkẹ́ bàbá yìí ọlọ́run ó foríjìn àwọn ọ̀gbọ́ ẹ̀rá rí dájú kan pọ́lọ̀ ti kẹ́ wọn ni ẹ̀rá rí dájú kan pé olúwa ti foríjìn wọn ni wàlá ìhẹ́kìmà ni o pé àwọn ò pé kẹ mọ́yìn wọn àmọ́ tí bàbá nídìí gan-an ó lẹ́ fún yìí pé àwọn dẹtí dẹtí látẹ̀ẹ̀kan pé rọ̀hímà láwọ́ jẹ jáde àbí gáfàrà lọ́wùláwú kò sí annabi ọlọ́nà wà tób aláìna annabi wa muhammad sallam náà ni èmì a máa tọrọ àforíjìn fìlíọ́wùmí níbi riwaya kan sàbìnrin na mara níbi riwaya kan akthara mẹ́mẹ́ àti mara lójoojúmọ́ annabi lóhun máa tọrọ àforíjìn ẹ̀dàkùn ẹjá wa náà ma tọrọ àforíjìn inú àdúwà tọ́pọ̀lọpọ̀ ti gbàgbé lónìí òun làdúwà kọ́lọ̀un òforíjìn yà àdúwà ọlọ́run bọ̀mí bọ̀mí nísìn fẹ́ kọlé fẹ́ ralẹ̀ fẹ́ gúnmọ́tò fẹ́ gbogbo èyí náà kìí wọ̀ àmẹ́nú àdúwà téèyàn gbọ́dọ̀ gbàgbé òun ni pé kéèyàn ọmọ nígbàtà nẹ́bí bá ń tọrọ àforíjìn jojúmọ́ more than 70 times nínú ríwáyà mi more than a hundred times làwá tó pé láti ìṣẹ́jú kan sí kejìlá ń sẹ́lọ́n làwá ní ma lọ́kùnkúndùn kíyàn ma sí astagfirullah astagfirullah ọmọ wá foríjìn kọlọ́wọ́ mọ́sá foríjìn ogbó wá o níbi ìká mẹ́nu lé ọ̀rọ̀ taubà díẹ̀ bíyàn bá ń kọlọ́wọ́ ọ̀nà méjì òun lẹ̀ṣẹ̀ pín sí torí tí ń jẹ́sẹ̀ ni pé ẹ̀tọ́ tí è ṣe ti ẹ ọgbà hakù ẹlòmí ọmọmá ti ẹ ọgbọ̀n tí ń jẹ́sẹ̀ náà nù kámọ̀ gbàgbé pé ọlọ́run lẹ́tọ̀ àwọn ẹ̀tọ́ tọ́lọ́run ìbẹ̀ bákan bá ti tọrọ àforíjìn nínú ẹ̀tọ́ mẹ́yàn sẹ́rí kíyàn ọmọ ṣe astagfirullah kó sì máa túbá àwọn mẹ́jẹ̀mú tó ní mẹ́rin ni bíyàn bá se pẹ́ tọ́tọ́lọ́ nìkan lọ fọwọ́ pa lójú bọ́ bá ti fòfílì condition mẹ́ta òtító àmọ́ bá ipẹ́ tó ọmọ èèyàn ní okù condition kan o astagfirullah million million times ọ̀ràn àfikọ́ mú mọ́jẹ̀mú kẹrin kún kí ni àwọn mẹ́jẹ̀mú náà òun ní bẹ́yàn ọba túbá olúwa lọ́pa aláṣẹ bẹ́ẹ̀ túbú ilọ̀lọ́hí tàubátán na súhà ìsẹ́gbé túbá tí yàn ọmọ ah, àwọn èèyàn dàn kan wó lẹ̀ yóò báyìí ibi tí tí ń sẹ́lọ̀ náà ló ti mọ́ lẹ́rin pé ọlọ́mọsá foríjì wá nípa gbàtàwà yìí fi yóò sì pé ọkábàmà ọlọ́run àṣẹ́sì rẹ̀ sí lè yí kábàmà tí in tó ti se sẹ́yìn olóòní ah, sọ́rọ̀ ẹ̀yìn sọ kábàmà pé ìtò ti sọ èkéhun lásìkò ọlọ́mọ kí sọ kábàmà pé à ah, ìwọ̀n náà ló kó bára rẹ̀ tó báyìí ládúrọ ọmọ ọdún tó dàyí ò kíwọ́n àsìkò àkọ́kọ́ nù annadamu alama mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì wàláàzìmọ̀ aláàdàmìl out èyàn wà ní lọ́kàn tọ́lọ́run ó sì rí pé òun ò ní padà síbẹ̀ mọ́ pé ọlọ́mbọ̀ bá gba tútú bá ní o ibi tí mo ti ní ṣe mọ́ yìí ìní padà síbẹ̀ mọ́ ẹni tó rí gbáyà rẹ tó rí ọ̀kankan àti kọ̀kọ̀lọ̀ ń bá sọ́rọ̀ ọgbọ̀lọ̀ rí bẹ́ẹ̀ pé o ti mú láníyàn ipò ní padà sí bí ẹsẹ̀ náà mọ̀ mọ́jẹ̀mọ́ ẹlẹ́kẹta al'ikla alfauri ọgbọ̀dọ̀ wá kò ń bẹ́ kíákíá gẹ́gbẹ́ ogun arìn bí mọ́bẹ̀ bí ẹsẹ̀ tó ló túbá náà bíyàn bá ti se mẹ́tẹ̀ẹ̀ta yìí tọba ìpé ẹ̀tọ̀ọ̀tọ̀lọ́ ìtúnmẹ̀ẹ̀tọ̀ọ̀tọ̀lọ́ ni pé ìtọ́lọ́ ni ọmọ òsèé bọ̀ tí ń gbà mí kò ní ma lórí ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run yóò ti lọ́wọ́ ẹ̀tọ́ ọmọ èèyàn bí ẹni ọjà lólè ẹni ọgbá lójú ẹni tí ọra jà lọ́dọ̀ rẹ̀ tó torí pé ọmọ èké ni wọ́n fi sí ṣọ́ọ̀pù tó dọwórú mẹ́ lójú ó wa sọ̀lọ̀sọ̀lọ̀ pé báàbù mi lè yí tí ń bẹ láàrin wa àti ọlọ́run okùkọ́ dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà astagfuru láyọ̀ ọ̀ràn o astagfuru láyọ̀ ọ̀ràn ẹ̀tọ̀ ẹlẹ́tọ̀ o àbíkọ́ torí tí ó sẹlẹ̀ lálìkì á máa nẹ́bì ti wí fún wa o sallọ́sallàm ìbéèrè lè máa wá ń pé ẹlòmí lè pé á ah, kọ́dàbọ́n bá ti ẹlòun fẹ́ dá padà wọn ọ̀tí ẹ̀lè rí ẹni wọn ọ̀nà àbáyọ ń bẹ yọ jáde kó nù nǹkan ní rẹ̀ pé á ah, kí mo ní ẹni báyìí mo se jàmbá ni àjọ ni nígbà tó ń kú tán bísínẹ́sì tá àjọ ń mọ́ sọ fáwọn ọmọ rẹ̀ o ògbélé bá ti mọ̀ ọ̀yọ́ bẹ́yàn bá kú yọ̀bá náà níbẹ̀ ní bá kú <laughs> ẹni ní ikú ẹbá àwọn kan ní ó jogun rẹ̀ ẹni àwọn náà ló kó fún kọ́dà olúwo sí wá níwá lára kọ́dà ń bẹ ní àdífi pé mọ́ ń sàtàrà musulima ọlọ́nfẹ́ ká máa bà sí rí ara wa kí wá sí dandan wà fánà tán bá wá bá wá sọ pé à mọ́ ń só ń se ọlọ́ọ̀lọ́ jẹ́wọ́ pé ìwọ́lọ́gbé o àà ibi ọrọ̀ òdé ní òní bàkántì nọmbà wọn kọ́dà mẹ́ transfer rẹ̀ ló kọ ara rẹ̀ sáti jó wọ́n sọ kalẹ̀ sí kún wọ́n mọ́ wá nẹ́gbẹ́ àṣìmẹ́ ní ó kó ìwá tọrun tí ẹ ti kó kò lé dálìkì á mọ̀ wọn tó bí ọ léyìn mọ́ bí ó sì sáwọ́ náà wọ́n náà sálọ sọ ọ̀sẹ́ọ́dọ̀ ọbùsì ẹlòmí ọwà ní àkódò wọn ọ̀tí ẹ̀mẹ́ nìkan kan mẹ́nu àwọn èèyàn rẹ̀ àbí ìlú tó ń gbéngbà àwọn ẹnógún lòun wà àbí kánò kàǹfàǹjà lòun wà àwọn ọ̀tí ẹ̀ lè rí wọn mọ́ ọ̀nà àbáyọ sí wà ó mọ́rùlà alìkìyàmà àwọn alfáà ní irú nǹkan bẹ́ẹ̀ wà fi se sàárà pẹ̀lú àníyàn pé ìládàá rẹ̀ kọmọ bẹ́ẹ̀ tó ní èyí ti tó fún ọ ń jọ tó bá fọ́ òṣòlálìkìyàmà pé ẹ̀ẹ́n àṣíwọ̀ ló se owó ohun báyìí àà mo ti fi se sàárá ọlọ́nà ó ti ma wọ́n ti kọ sínú rẹ́kọ́dù rẹ̀ láníyàn pé ọmọ bọ̀ ẹ̀dàkùn ẹja gbìyànjú ó kéré ni ọpọ̀ ni ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹja yọ ò torí kíyàn mọ́tànra rẹ̀ pé àti túbọ̀ ràn èyí tí ń ìyà bí i bá jalè ọ̀ràn méjì lọ́dá tó bá jalè ọ̀ràn mélòó ọ̀ràn méjì ni ó gbé nǹkan ní nǹkan tó ipò òun lọ́yẹ kó ní òun lásọ bí ó ti gba nǹkan rẹ̀ lọ́rùn bọ́ bá fún láyé òun ẹ̀kejì ní pé ọ̀gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run ní má jalè ó sì jalè ẹ̀tọ́ kan nù èyí òun ni ásà fúrú láìrìn pé á ọlọ́run ìní se bẹ́ẹ̀ mọ́ o ní ma gbọ́rọ̀ sí ọlẹ́nu o àmì ìtọ́ bá lẹ́tọ̀ ọmọ ànẹ́bí adámanú àfi kíyàn dá padà o bàbá fẹ́ taubatan na suha kọlọ̀n masá sí rọrùn fún gbogbo wa o innaka anta at-tawwabu rahim àwa tutuba lọ́dọ̀ wọlọ́n torí pé wọlọ́ba tó gba tutuba bọ́ba gba tutuba tán kó ló tó kẹ́yàn ọlọ́n ní jẹ́bẹ̀ nínú tí a ń pẹ àkíyèsí ara wa sí ọkọ̀ ọlọ́n kan tún ní kọ́dà tí ọkọ̀ mọ́ o lè ní abdu àtàwà abúdú èyí tó wulẹ̀ fi ń sọ yí tọ́wà controversial ọlọ́run pèrè ní àtàwà pèyàn bá ń jẹ́ abúdú àtàwà okọ̀ dáadáa ni ẹ̀tẹ̀ orílẹ̀ yà ti máa tẹ́lẹ̀ abúdú arrohim àtàwàbú arrohim ní àwọn orúkọ ọlọ́run tọrẹ wà ní olúwalọba ti gba tútú bá tán tí ó sì kẹ́yìn ọlọ́nkọmọ́sà gba tútú bá gbogbo wa o وواك وعليه بنا هذا والله تعالى أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه